but ànábì ní àǹfààní pé òun náà ni ó ṣáájú kírun fún wọn ohun tí ó ṣáájú kírun fún wọn yìí ó lẹ́tọ̀ọ́ sí kọ́sùrù ìdí nìyẹn tí kọ́sùrù yẹn fi ṣe kí ni o tó fi rọ̀ ọ́ lọ́rùn láti kí unlike àwa ẹnìkan kò dá wa mọ̀ kankan so tá a bá lọ ọbẹ̀ a lọ kírun lẹ́yìn àwọn ńlé ni tó o bá sì ti kírun lẹ́yìn onílé kí ló kù ọ̀kù ó kírun ẹ pé ni so àlàyé tí ń bẹ lábẹ́ yẹn nìyẹn. i dey 73 Ani abdullahi ibu na umaru radi allahu and e أن رسول الله صلى الله عليه وسلم قال إن بلالا ينادي بالليل فكلوا واشربوا حتى ينادي ابن أم مكتوم Adi 73 láti ọ̀dọ̀ abdullahi ọmọ umar kí Allah yọ́nú sáwọn méjèèjì anna rasulallah sallallahu alayhi wa sallam tẹ́gúdájú ògìṣẹ́ Allah kọ́ọ́l ọ̀sọ̀ pé inna bilalan dágúdájú bilalu o yunadi bilaili òru ni máa pe ìrun o ìrun àkọ́kọ́ pè nínú ramadan òru ni máa irun àkọ́kọ́ pè nínú ramadan. òun ni máa pè ó fákùlù wáṣírọ̀bù bọ́ bá ti pèrún ẹ máa jẹun lọ ẹ sì máa mu omi lọ àtàyù náà díyà ibùnú ummi maktum títí ọmọ ìyá maktum yóò fi pèrún tiẹ̀ olùpèrún kejì nìyẹn àwọn tí ń pèrún fànàbí tó mẹ́ta sí mẹ́rin wọ́n tó mẹ́ta sí mẹ́rin bilalu ni number one. ẹnì kejì ni ibnu um maktum òun tiẹ̀ àwọn èèyàn wọ́n sẹ̀ sọ fún ni pé ilẹ̀ ti má pèrún òun ò ríran ò ríran tiẹ̀ àwọn èèyàn ni wọ́n sẹ̀ sá lológo wípé àsùnbà ti tó kí pèrún káwọn èèyàn lè yé sáàrí jẹ lọ ìdí nìyẹn tá a fi gbọ́dọ̀ lé koko lórí ọ̀rọ̀ jíjẹ sáàrí lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn tí ń wo fájírì wọ́n ní five forty ní fájírì ńlá káwa lẹ́nìkan five forty gangan ní jẹ sáàrí lọ́wọ́ sọ́ọ̀dì ò láwẹ̀ ni ó láwẹ̀ ẹni tí ò ríran ni wọ́n sẹ̀ ń sọ pé kó pè òun yìí ẹni tí ò ríran tọ́ba gá sí pé ọ̀rọ̀ yẹn bá léwu gan ni tọ́rọ̀ yẹn bá léwu gan ni kì í sóhun ní ọmọ pẹ̀rùn àsìkò tí sáàrí ó dópin tọ́ ẹ kọ́rọ̀ yẹn bá léwu bí wọ́n ṣe lérò òun kì í sóhun ní ọmọ ṣe kíni ní ọmọ pẹ̀rùn sáàrí ti tó sáàrí ti kárí o torí náà ẹ má lè má àwọn èèyàn mọ́ tó bá sọ pé òun jẹ sààrì lọ́wọ́ ní five forty tẹ̀lé rí àlìfájárì ẹ̀mọ́ orí orí náà nu kó jẹun tí ó jẹ kó mumi lé e. kó kọjá mọ́sálásí kó rè kí òun ló kàn ló ti yé tẹ́lẹ̀ mi àwọn ọ̀gbẹ̀mí a máa ní àbú ṣé mo wá ń ráwẹ̀ báyìí máa ní ọ̀làwẹ̀ ọ̀làwẹ̀ wọ́n mà ní sàárì wọ́n mà ní fágìrì ti la bẹ́ẹ̀ ni àní ọ̀là wọ́n ní kó jẹ́ wọ kí sáré fìlà náà ni so ti wọ́n sì ń sáré ti ṣe kíni o pé fájìrì ṣe kíni o ó ti là wọ́n sì ní kó jẹ́ wọ kí àlìfájà ló ṣe kíni kó là ẹ̀hẹ́n so kí wàhálà tiẹ̀ ń bẹ̀ ó sì jẹ́ wọ̀ ìkẹ́ ọlọ́run ni o àánú ọlọ́run ni fún wa ó ti yé ọ̀wọ́ pé ọ̀wọ́ tẹ́mi ò rẹ́rìí ẹ̀ ni pé ẹ̀kí ìrùn tán ní ten minutes òsìrì ọba tún sọ pé wọ́n ní ká wọ sàárì ni ọba tún lọ rèé kì sàárì ọ ọba tún jẹ́ lọ èmi ò yẹn tó lè gbè fún ọ torí pé o ti jẹ sàárì parí kó o tó kí ṣubú yìí o kí ṣubú yìí tán kó o tó wá kọ̀ǹtínú sàárì fájìrì ti là kó o tó bẹ̀rẹ̀ sàárì nìyẹn àjẹwọ fájìrì kìí ṣe pé nígbà tí fagiri bá là tán ló ṣẹ̀ wá bẹ̀rẹ̀ sàárì jíjẹ yàtọ̀ bẹ̀rẹ̀ àárín méjèèjì ẹni tó ń jẹ sàárì lọ́wọ́ tí fagiri fi là wọ́n ní kó jẹ tán ṣùgbọ́n wọ́n tó òwúlẹ̀ tí ì jẹ sàárì tí fagiri ti là mọ́ ọ lọ́wọ́ ò ní ìdí sàárì mọ́nù. Adi seventy four. Ani Abdullahi Ibnu Amurin ibn al-aas annahu sami annabiya sallallahu alayhi wa sallam yakul idha sami'tum al-mu'adhdhina fakulu mithla ma yakul adi 74 láti ọ̀dọ̀ abdullahi ọmọ amúrì ọmọ aas àlẹ́ aas ó sọ pé dájúdájú ó gbọ́ ànábì sallallahu alayhi wa sallam tí ó ń sọ pé idha sami'tum al-mu'adhdhin nígbàkígbà tí ẹ bá gbọ́ olùpẹ̀rún tó ń pe irun fàkúlù mísìlá máa ẹ sọ irú ohun tí ó ń sọ tẹ̀lé ẹ sọ irú ohun tí ó ń sọ tẹ̀lé sọ ti rí báwọn pẹ̀lú àdìsí o ò ní ìdí kó o bí mí léèrè tàbí kó o bí àáfàá kan léèrè wípé ẹ̀rí wo ló ní ká má rojọ́ tẹ́ máa ń pè wọ́n lọ́wọ́ ẹ̀rí tó ní kọ́ má rojọ́ tẹ́ máa ń pè wọ́n lọ́wọ́ kà lónìí yìí idha sami'tum al-mu'adhdhin faqulu mithla ma yaqul ṣé mithla ma yaqulu lẹ́gọ́ tó ń ro. máa sọ orú ohun tó lùpẹ̀rù ń wí lásìkò tí ń pèrú lọ́wọ́ ànábì wí ṣẹ́rù nǹkan tí olùpẹ̀rù ń sọ ló ń sọ o. ọ̀sẹ̀ wa ń wádìí tí ó sọ pé tólùpẹ̀rù bá ti ń pèrú fásùkùtù kẹ̀ẹ́dákẹ́ no rárá. No àbí fásímà ọ̀hún ẹ̀ máa tẹ́tí gbọ́ rárá àdìsí ẹ̀yọkàn yìí ó ti yanjú ọ̀rọ̀ yẹn wípé irú nǹkan tí olùpèrún bá ń wí oníkíwọ̀ náà máa wí ìyẹn ni. nínú àdìsí mìíràn tó wá tún ṣàlàyé àdìsí eléyìí lẹ́kùnrẹ́rẹ́ àdìsí yẹn wá yan wípé irú tí ń wí yẹn gẹ́lẹ́ ló wì ibi tí yàtọ̀ ti dé bá a ó ní àwọn ibi tí mo fẹ́ sọ yìí ibi tó bá ti sọ pé hayya ala sọlá kí ló wì mẹ́ẹ̀ la hawla wala quwwata illa tó bá tún sọ pé hayya ala alfala la haula wala quwwata illa billah ọwọ́ ìyàtọ̀ tí mẹ́mẹ́ nù. bákan náà àdíìsì yìí wọ́n ń lò ó fún ìkọ́ọ́mà ìyẹn ni pé boníkọ́ọ́mà bá ń ṣe ìkọ́ọ́mà irú tí ń wí ní kí náà máa wí jẹ́jẹ́ mọ́rùjọ́ lẹ́yìn náà pẹ̀lú àdíìsì kúlú fàkúlú mísírà máa yẹ kúlù yìí ẹ̀mí ò wá mọ ibi tí ìwọ ti rí ẹgbà wa ẹ̀ tó wá tó sọ pé ńgbà sọ pé ńgbà tó bá sọ pé aṣáduwalá ilaha illallah ọ̀wá ní wàdàwù bákan náà olùpẹ̀lú sọ pé ashadu anna muhammadu rasulullah lọ́ba ní sọ́lọ́lọ́hu àléyí wàsálàm ibi o ti rí sọ́lọ́lọ́hu àléyí wàsálàm ẹ̀gbà wa tó ní kó wí lásìkò yẹn èmi ò tí ì rí kà èyí tí mo rí kà ní ìdásẹ̀mí túmọ̀lẹ̀mọ́ azina fàkúlù mísìlámà yẹ̀kúlù irú ohun tó bá ń wí náà ní kẹ́ ẹ wí ẹ̀gbà wa mi tún wá wá tó lálàáfíà tó sọ pé ó ní ilá tó bá sọ pé hayya ala sọ̀la ó sọ pé la hawla wala quwwata illa billah. bákan náà ni pé tó bá ti wá pèrún yẹn tán tó bá ti pèrún yẹn tán àdúrà oríṣi mẹ́ta kan bẹ̀ tí ò yẹ kó máa fòwárù tí ò yẹ kí ó máa fòwárù àdúrà oríṣi mẹ́ta àdúrà àkọ́kọ́ tẹ́ bá pèrò tán wọ́n fẹ́ kẹ́ ẹ ṣe àsàlátù fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run níjó sórí ibú o má ka sàlátù lè fàátì o tó bá ti ka sàlátù lè fàátì o ti kọ lẹ́tà ńlá sórí burúkú ayé àtọ̀run nu o má ka o má ka sàlátù lè fàátì o mí ẹ̀ bá ti ń kà ìyẹn má sórí burúkú ni o àti sọ̀ràtù tùnjínà àti kámílà kankan má kà á o àsàlátù tá ṣe fànàbí tá a láàyè yìí àti lórí ìrun wa àti ní gbogbo ọjọ́ júmọ́ àjùmọ́à òun náà ni àsọ̀látù al-Ibrahimiyya tí ẹ̀gbà wa rẹ̀ tó pọ̀ rẹ́kẹrẹ́kẹ́ tó bẹ́ẹ̀ gẹ́ tó fi gá sí pé kọ́ ìdá Baghdadiyya kọ́ ìdá tó ń Baghdadiyya lọ́rẹ̀ẹ́ wo ibi ìparí àlífù bàtàtà tàbí ibi ìparí rẹ̀ wọ́n kọ àsọ̀látù àlìbùrẹ̀míyà wọ́n kọ síbẹ̀ tó o rí ń bẹ̀ yẹn lọ ra the citadel of the believer lọ citadel of the believer lọ́rẹ̀ẹ́ rà ó rí àsọ̀látù àlìbùrẹ̀míyà ń bẹ̀ tó o bá tún wá lówó ńlọ́wọ́ wàá tẹ́tí gbọ́ nísìn mo fẹ́ wí kọ́ ọmọ wí tẹ̀lé mi. Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammadin kama sallaita ala ali Ibrahim tàbí kó sọ pé kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka hamidun majid tàbí kó o sọ pé fìlì áálàmínà innaka hamidun majid so ẹ̀gbà wa bí oríṣìí bíi mẹ́ta ni mo ti rún pọ̀hùn. wàbáríkì àlá muhammadin tàbí kó o sọ pé allahumma báríkì àlá muhammadin. tàbí kó kàn sọ tààrà pé wàbáríkì àlá muhammadin wàhálà áàlì muhammadin kàmá bàrákítà àlá áàlì ibrahim tàbí kó sọ pé kàmá bàrákítà àlá ibrahim wàhálà áàlì ibrahim innaka hamidun majid. tàbí kó sọ pé fìlẹ̀ alamin innaka hamidun majid ẹgbẹ̀wá mi wá ó rìpítì Allahumma lẹ́ẹ̀mejì ẹgbẹ̀wá mi wá ó mu wá lẹ́ẹ̀kan ẹgbẹ̀wá mi wá áálì Ibrahim nìkan ló wí ẹgbẹ̀wá mi wá ó wí ní àlá Ibrahim wà ala Ibrahim okay so èyíkéyìí ẹ̀gbà wá yálà ti Bukhari ni yálà ti Muslim ni yálà ti mutafakun alayhi ni yálà wà ní sọ̀hí àbí Dawud ni sọ̀hí tirimisi ni èyíkéyìí nínú rẹ̀ wọ́n sá gbọ gbọ́ kàmọ́ sọ̀láìta wọ́n mọ̀ gbọ́ kàmọ́ bàràkítà wọ́n mọ̀ gbọ́ ń bẹ̀ ibi tó wá ti ń gbọ́ kàmọ́ sọ̀láìta kàmọ́ bàràkítà nínú hadísì hadísì yẹn nìyẹn àdúrà yẹn nìyẹn àsàlátù yẹn nìyẹn ó wí tẹ̀lé gbólóhùn tí olùpẹ̀rún fi pẹ̀rún tán iṣẹ́ àkọ́kọ́ nìyẹn iṣẹ́ àbíkápẹ́ níṣẹ́ kejì iṣẹ́ àkọ́kọ́ ni pé mọ wíru tó olùpẹ̀rún wí iṣẹ́ kejì tọrọ ìkẹ́ àti gẹ̀fà nàbí wa Muhammad pẹ̀lú sọ̀látù alẹ́ ibrahimiya iṣẹ́ kẹta tọrọ àlèwàsílà. Si àyè ọlá àyè ọlá náà ń pè ní àlùwàsílà àyè ọlá yìí Allah ó rìsáàfù rẹ̀ fún ànábì kan péré nínú gbogbo àwọn ànábì rẹ̀ ànábì tí ó sì lẹ́tọ̀ọ́ síbẹ̀ òun náà ni ànábì tíjọ rẹ̀ bá tọrọ àlìwàsílà fún jù lọ Allah ti ń fi ànábì lọ́kàn balẹ̀ pé. ìwọ náà ni ọ wà ní àyè náà ìwà máa tọrọ rẹ̀ fànàbí ìwà ní márùn lójúmọ́ yìí àsìkò tí wọn ní ká máa wí náà ni ẹ̀yìn irun pípé àdúrà náà wà nínú islam muslim citadel of the believer àdúrà náà nìyí allahumma rọ́bà hádìí التامة والصلاة القائمة آت محمدا الوسيلة ọkọ̀ gangan nìyẹn o àlùwàsílà wàlìfọ̀dílà wàlìfọ̀dílà wàbọ̀ásùhù. مقاما محمودا الذي وعدته ìparí rìwáyà kan nìyẹn innaka la tukhlifu al-mi'ad ẹgbà wa mi fi yẹn kún ó di nǹkan oríṣi mélòó ó di nǹkan mẹ́ta lórí pé wọ́n pèrun tó fetí gbọ́ ọ. àkọ́kọ́ irú nǹkan tí olùpẹ̀rún wí owi ikeji ìkejì ọ̀ọ́ka àsàlátù àlèbìrìyà ìkẹta ọ̀ọ́tọ̀rọ̀ àlèwàsílà fún ànábìwá Muhammad sallallahu alayhi salam sọ nípa ẹni tó bá tọrọ wàsílà fún pé ẹni tó bá tọrọ wàsílà fún mi hálátìlì àti ìṣìpẹ̀ tí màá ṣe fún àwọn ẹrúsìn ọlọ́run ní ọjọ́ àlìkìyámà onítọ̀hún náà máa wà ẹ̀ńtáìtù sí i wọn náà ò lẹ́tọ̀ọ́ sí i torí pé ibi tí àlùwàsílà tá a tọrọ fún ànábì yẹn ibi tí ó gbèdé náà ni ààyè tí ó ti lẹ́tọ̀ọ́ láti tọrọ ìṣìpẹ̀ wa níwájú ọlọ́run so sọ wàá máa tọrọ àlùwàsílà bá a bò ní tọrọ rẹ̀. ìyá àmọ́ tọrọ rẹ̀ ni o ẹjọ́ sọ ń gbọ́ ọ ń gbọ́ mo dá ìyẹn lẹ́jọ́ mọ̀ lásìkò tẹ̀ máa ń pè òun lọ́wọ́ tẹ́sẹ̀ máa lè di ká sọ fún yín pé ẹ̀dákẹ́ ẹ̀dákẹ́ ẹ̀dákẹ́ a ní sọ fún ọ pé ọ̀ ni nǹkan mẹ́rin ló ń pàdánù irú tó lùpẹ̀rù ń wí tó yẹ kí wọ́n máa wí pàdánù rẹ̀ ìkẹ́ àti ọ̀pàdánù rẹ̀ ìtọrọ àlùwàsílà lásìkò yẹn náà ni wọ́n ní ká ṣe ọ̀pàdánù rẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin ó ní pé àwọn àsìkò gbígbàdúrà ń bẹ tí anabi sallallahu alayhi wa sallam tó ṣàfihàn rẹ̀ fún wa bẹ́ẹ̀ náà sì ni ó ṣàfihàn àwọn àyè gbígbàdúrà bó ṣe ṣàfihàn àwọn àsìkò gbígbàdúrà bẹ́ẹ̀ náà ló ṣàfihàn àwọn àyè gbígbàdúrà in this case àsìkò gbígbàdúrà lọ̀rọ̀ kàn báyìí ànábì wa sọ pé àdùáhù láàyò rọ́dù dùá bẹ́ẹ̀nàlẹ̀ àzànẹ́yìn àwọn I kọ́ọ̀l àbí dùáhù bẹ́ẹ̀nàlẹ̀ àzànẹ́yìn mustajab dùáhù bẹ́ẹ̀nàlẹ̀ àzànẹ́yìn mustajabun. ànábì sallallahu alayhi wa sallam ó ní àdúrà tíyàn bá ṣe láàrin ìrun pípè àti ìkọ́ọ́mọ̀ wọn ò ní í dá a padà wọn á gbà á wọlé àdúrà tí mùsùlùmí bá ṣe láàrin ìrun pípè àti kíni àti ìkọ́ọ́mọ̀ wọn ò ní í dá a padà wọn á gbà á wọlé ìyẹn ní nǹkan kẹrin lórí ìrun pípè tó ga sí pé ẹ̀ẹ̀márùn lójúmọ́ níṣẹ̀lẹ̀ yìí ń ṣẹlẹ̀ lójoojúmọ́ ayé wa tá a sì míìsì ẹ̀ tá a míìsì rẹ̀ ọ̀rọ̀ alérò pé èmi ló ṣẹ̀bẹ̀ ládùúà èmi èyí máa ń báyàn ṣàdúrà báwọn wọ́n sọ fún wọn pé àfa aládùúà ni mí ni wọ́n sọ fún wọn pé mo máa ń jókòó ti àdúrà kọ̀ǹtàktọ̀ wọ́n sọ fún wọn pé kọ̀ǹtàktọ̀ aládùúà ni mí ni lóye ṣe kọ̀ǹtàtà aládùúwà ìta abá ti kọ́ ọ lẹ́kọ̀ọ́ bó ṣe fẹnu ẹ̀bẹ̀ ọlọ́run tọ́lọ́ bó fi gbàdúrà rẹ lásìkò gbígbàdúrà tọ́ọ̀ bá ti lò ó àsìkò ohun tó wà nílẹ̀ fẹ́mi èmi ò lò fún orí ara tèmi ni orí ara tèmi lèmi ò lò fún a sì ti kọ́ ọ báyìí ní ìsìn so àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yẹn wí nǹkan tó lùpẹ̀rù ń sọ. So pẹ̀lú àlàyé tá a fi lábẹ́ rẹ̀ ṣe sọ̀látù ibrahim yafanabi tẹ̀lé tọrọ àlùwàsílà fanabi ó di nǹkan kẹta nǹkan ẹlẹ́ẹ̀kẹrin ìwọ gángan fún ara rẹ ohun tó o bá ń fẹ́ wí lásìkò náà kò pọn dandan kó o wí lárúbáwá o kò pọn dandan o ní àdúrà tiẹ̀ tí wọ́n ń fẹ́ bàbá yẹ pé ìyàwó kejì lọ́ba ń tọrọ lọ́dọ̀ ọlọ́run mọ wí lásìkò náà bàbá jẹ pé ọfẹ́ lọ mọ́kà ni mọ wí lásìkò náà bàbá fẹ́ kọ́lé ni mọ wí lásìkò náà ọlọ́run ó la ọ̀nà tó gbà sí nǹkan náà yóò là kàn ọ́.